gbogbo ẹ̀yin ọkùnrin o orí òkè àánú èrè òkìtì yá o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àkànṣe ìpàgọ́ àdúrà fún gbogbo àwọn ọkùnrin tó máa ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún tá a pè ní men of purpose tún wọlé dé ìjọ CAC Canal Land pẹ̀lú àjọṣepọ̀ orí òkè àánú èrè èkìtì ló ṣàgbékalẹ̀ rẹ̀ ẹ̀hẹ́ àkókò gan nìyí tọ́lọ́run Joseph Ayọ̀ Babalá fẹ́ yí àyànmọ́ ọ̀pọ̀ ọkùnrin padà sí rere ọ̀pọ̀ ọkùnrin lógún ti sọdobìnrin nínú ilé iṣẹ́ ọ̀pọ̀ ti dòkú bẹ́ẹ̀ làìmọye sì wà lábẹ́ èdè sátánì àkókò ìtúsílẹ̀ gan ló wọlé dé yìí o nínú ìpàgọ́ àdúrà fún kìkì àwọn ọkùnrin nìkan má jáfira wàá gbàtúsílẹ̀ tiẹ̀ náà lọ́wọ́ Jésù àk àkòrí man of destiny ọkùnrin tó ní àyànmọ́ wá gba àyànmọ́ rẹ kúrò lọ́wọ́ èṣù bẹ̀rẹ̀ láti friday ọjọ́ kejìdínlọ́gbọ̀n sí sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún yìí àárọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti sóòru làdúrà tó lágbára lórí òkè àánú èrè èkìtì bàbá wòlíì ẹ̀sìkáyọ̀ olúbóyọ̀ ládèjì jp bàbá kenan pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn ni jésù yóò máa lò fàlàyé ẹ pè zero zero three three two six four five eight zero tó o bá lè wá ayé rẹ ò ní rí bákan náà mọ́ lórúkọ jésù.